sẹ́yìn náà ń gbọ́ o tẹ́fì mọ̀ wípé fún mi láti jáde ó yẹ kẹ́ mọ̀ pé agbẹ́dẹ̀gbẹ́ yọ̀ àké èmi èé sàdédé jáde fún òyàn nígbà tí wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe blogger that is it. ọmọ yẹn ò ní nǹkan kan ní òkè kí n fún lésì olóòórùn lọmọ yẹn ẹ bá mi dìlíìtì ọmọ tó yẹ iṣẹ́ mọ̀ pé ọmọ yẹn ní diabetes ẹni tó ń sanra sẹ́ẹ̀kẹ̀ ṣé tó ń pè ní sísanra nìyẹn fi yín mú ṣùgbọ́n. wow báàmì káyìndé borí sir they thank you very much for the one thousand stars, sir. iṣẹ́ mọ̀ pé ọmọ yẹn ní diabetes ẹni tó ń sanra sẹ́ẹ̀kì ṣé tó ń pè ní sísanra nìyẹn fi yín mú su oògùn wo ló ní ẹ̀mí mímọ́ ló ń dé pẹ̀lú yẹn ajé ọmọlára jẹ́ kí n dìlítì. ẹni tó fẹ́ ẹni tó fẹ́ ẹ̀mí máa bá yàn ẹni tó tẹ́yọ̀ kí n máa gbọ́ ìwọ tó fẹ́ lu ẹ̀mí mọ́ báwo ni ìwọ gan ṣe rí tí ìwọ gan máa ti ń jẹ́ ẹ̀mí mímọ́ do you understand what they call holy spirit ìyá ẹ̀ gbádùn. gọ́ọ̀mẹ̀ntì torúkọ ẹ̀mí ìfẹ́ rí lórí pílàfọ́ọ̀mù ó ṣe ó ti bá mi délé jẹ ọmọ tó yẹ pé gbogbo gbogbo tíìmù ló jọ yẹn pátápátá. bá a bá jọ ẹ̀ tíìmù gbogbo ẹ̀nìwọ́ náà ń ṣe ẹ́ sábọ́ọ̀dù yes ìwọ gan padà sídìí ebi ẹ̀ òrùngbà tó ti gbódọ́ káàsì tó ti gbé sépè ọmọ tó ti kú mú mára padà níbo ni pé o nílò péèjì ó mà tún ti padà síbi èébì rẹ ó mà gbé péèjì lé ọlọ́ọ̀ òpònú ayérada a máa ti gbé péjì lé ọlọ́yè ìyá àgbà òsì àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ti fún wọn péjì náà oró òótọ́ o ò lè sọ ẹ bọ́rọ̀ àárín ṣe jẹ́ nù àgbà òsì ni ọmọ máa sọ pé nìkan padà sí di èébì bá bá fọmẹ́tì èèyàn ńlá nìwọ gan náà ìwọ gan ló ń jẹ èébì jù lórí ayélujára yìí ó wá mà pé sẹ́ẹ̀ tèmi tún yàtọ̀. mo tí ò lè sórí rẹ ọmọ yọkan tí ìyá ò ní jẹun rẹ. ọmọ yọkan tí ìyá ò ní jẹun rẹ ò ní jẹun ọmọ rẹ sábọọdù àṣẹ ni hmm. fúnra oníkọ́ nífẹ̀ẹ́nu ara ẹ pé kú fúnra ìkọ̀kọ̀ nífẹ̀ẹ́nu ara ẹ pọ̀ lọ́dẹ ọ̀rọ̀ yín ò ní èsì tó pọ̀ àwọn èèyàn ti sọ̀rọ̀ jù wọ́n ti sọ̀rọ̀ tán ọ̀rọ̀ yín ò lésì hmm, tó pọ̀ kò lésì tó pọ̀ kò lésì tó pọ̀ rárá àtọ̀ ẹ fẹ́ pè wọlé ẹ tẹ́ fẹ́ pè wọlé ẹ jẹ́ kí n rọ́wọ́ yín màá pín nọ́mbà ń sìn rí ò lésì tó pọ̀ ẹ sábọ́ọ̀dù hmm, kò lésì tó pọ̀ ó lọ́mọ iye ọ̀kan tíjà ò ní jẹ wọn mọ rẹ̀ wọn náà ní jẹ wọn mọ rẹ̀ ó ti dàsẹ̀ kò ní kinní kan nú fúnra oníkó nífẹ̀ẹ́nu ara ẹ̀ pé ikú fúnra ẹ̀ kọ̀kọ̀ nífẹ̀ẹ́nu ara ẹ̀ pé lọ́dẹ bẹ́ẹ̀ ni. ṣé ẹ̀yin ń wò ni ọmọ tí ń nà ya rẹ̀ nínú ilé. <laughs> Ah! àmọ́ sí kẹ́kọ́ lọ́ mọ̀ sànú wa o <laughs> ah, ọlọ́mọdé ọmọ tí ń nàjà rẹ̀ nínú ilé síbẹ̀ síbẹ̀ nà wọ́n lé yín nù yá ah, báwọn mẹ́ẹ̀ ṣe ń nà ọ́nù ẹ̀yà ah, <laughs> ẹ sábọ́ọ̀dù síbẹ̀ síbẹ̀ ń nà ọ́nù ìyá yìí mú nǹkan mọ́ra gan o ẹ bá ò bá sọ láti jọ èyí ń tí wọ́n ń ṣe ọ́ ló sọ ọ́ ta fẹ́ lòmíì ó ìyá pẹ̀lẹ́ ó pẹ̀lẹ́ tiẹ̀ ìwọ ló sì fa o ìwọ ló fa o ẹ wọ́n sì láwọn àti kéke nìmọ̀lẹ́ tí ń kọ́ mẹ́ ẹ̀ lásọ̀ ìwọ ọ̀kọ́ mẹ́ ẹ lẹ́sọ̀ ló fàtán fi ń nà ọ́ ó ṣe mí làánú fún ọ ó ṣe mí làánú fún ọ Esther Aboderin pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tí àgbélébù tí ẹnu máa bá kí ṣùgbọ́n àgbélébù ẹ̀ máa bá kí ṣùgbọ́n kò sí tó lè ṣe. bó ṣe bá kú nù ńgbọ́n ọmọ ti ń nà ọ it's fine it's fine. ọmọ tó ti kù fún pé kí lorúkọ eléwì tó bú. ẹ bẹ́ẹ̀ ni gbogbo tó sọ pátá náà ni ó ṣẹlẹ̀ sórí ẹ̀ that can work about <laughs> ìyàwó èrè aláyé bàjẹ́. ìjọ yìí tó táṣìírẹ́ pé wá ń tọrọ owó lọ́wọ́ òun. owó ló ń wá kiri kò dẹ̀ lè mí ìkẹ́ tí ó fi kú yóò ṣe bá a kú nù ìyẹn tó fi sẹ́ẹ̀kẹ́ ló sanra. báwọn ọmọ rẹ yóò ṣe bá a kú nù ẹ sábọ́ọ̀dù orí mo ṣe é ṣe é ṣe tí mo sì máa ṣe tí mo fi bá a kú nù ọ̀rọ̀ rẹ ó yẹ kó ó yẹ kó yẹ kó ṣe wá dótẹ̀ ń dọ̀ ńlá hmm? èyí tí nànà àríkẹ́ wáwọ̀rọ̀ kò fi ṣàdá lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ sì lẹ́yìn náà tóbi inú ayé ẹ sì fọmọ yín bẹ ọkùnrin káàkiri bóòlù fẹ́ sọ̀rọ̀ tínà sí ẹ fi bí ọkùnrin káàkiri ọlọ́ọ̀ jẹ́ kí kó wọ́ọ̀kì pẹ̀lú PS si mọ́ ẹ fẹ́ dàrú sọ́nà kan ó gbẹnu tán o ó gbẹnu tán o ẹ mi fúnra balẹ̀ ọ sá kú oríire yín tọ́lọ̀ ti yọ yín pò lájàga ìyàwó o o fúnra balẹ̀ o <laughs> fúnra balẹ̀ ẹ ti yọ yín pò ní. lájàgà ìyáwèrè yìí o <laughs> ọlọ́run ti yọ yín kúrò lájàgà ìyáwèrè aláyébàjẹ́ yìí o ah hey ah farabalẹ̀ sírú ẹni tẹ́ ẹ̀ bá fi sànà ni èmi bá yín dúpẹ́ o èmi bá yín dúpẹ́ fọlọ́run o tọ́lọ́ yọ yín kúrò ní àjàgà orí ibú o hmm. ọpẹ́ ni fọlọ́run o farabalẹ̀ ya jápa èmi kẹ́ẹ̀ ẹni ẹlẹ́ni lẹ́ba tiẹ̀ jẹ́ kó lọ gbé kó lọ gbé lùkúdì táwọn ọkùnrin ti gbé tán ti gbé lágbétì gbogbo nǹkan tó tara ẹ jáde àgbétì làgbégi eléra wọn máa gbé torí pé ẹni tí ò da ṣé tinú rẹ̀ náà lè da kò lè fògùn da láyé never bọ́rọ̀ ara ẹ̀ sì jẹ́nu ẹ sábọ́ọ̀dù. ibi wọn kọ́ ọ̀rọ̀ mi sì tún dùn ẹ̀ ah, ọ bá ti sọ fún mi mi mọ̀ kọ́rọ̀ mi dẹ́wọ́dẹ̀ tó ń gbọ́rọ̀ mi sórí ah, mi ò mọ̀ àjẹpọ̀ ah, ọlọ́run ṣe nu ọlọ́run ṣe jẹ́ ká yóò gbàgbé wa ìmọ̀ kó tó ń rántí ọ̀rọ̀ mi ah, it's fine it's fine so àṣebẹ̀ ṣe ń wò wá yẹn àṣe ń dùn yín pé ẹ wò pé ká wá sórí ayélujára ká máa tọrọ àwọn tọrọ never nígbà tọ́ wọn sì tún bí wa dáadáa ọmọ rẹ ni wá ọmọ rẹ bí yẹn wọn bí àwa níbi wọ̀nranwọ̀nran tí wọ́n bí ẹ̀yìn ọmọ níbi níre ni wá àìsó ló wà àìsí ìṣe tálíkà bọ́rọ̀ àríwọ̀n ṣe jẹ́nu ṣùgbọ́n àìtọrọ bára àìsí ìtọrọ jẹ nǹkan tiwa tá a bá ní kódà tá a bá ní five naira mi máa ń tó wa bọ́rọ̀ àríwọ̀n ṣe jẹ́nu bá a ní five naira báyìí nílé tiwa yìí máa ń tó wa àwé tojúbọ kan tí ìbá ṣe tiwa bá a sì máa ń ṣe nílé tiwa nìyẹn ìmọ̀ pọ̀rọ̀ mi sì ń dùn ọ́ àṣàbí ọlọ́wọ́ bá ní o ọlọ́run ọmọ abáṣe lẹ́jọ́ o kìí ṣèmi o orí ni o wíyìn sí tí ìlówó náà ẹ kàn rí pàwọ̀ dáa ni kì í tí ìṣòwò ah. àṣàbíkè ìṣòwò àfa àkógbèrègbè ẹ kalẹ́ o ẹ sábọ̀ dùmọ̀nì ń gbó bí ajá o <laughs> àṣàbíkè ìṣòwò náà ẹ bá jẹ́ kó wò ń gan ó dé kẹ́ ẹ tó máa pariwo míì ah. ẹ jẹ́ kó wọ̀ ọ́ náà ó dé ẹ tó máa pariwo agbẹ́dẹ́gbẹ́yọ̀ lọ́tún ló sì náà ẹ jẹ́ owó dé owó tí ò tí ì dé tẹ́ ti ń pariwo ní ìsìn ẹjọ́ owó dé tó bá ti dé yóò ṣọ́ọ̀kì yín bá kan ọlọ́run padà gbé aláàánú kan tó ju ẹgbẹ̀rún yẹn lọ sáwa náà hmm, yóò gbé ránṣẹ́ sáwa náà lọ́wọ́ kan lọ́sàn-án kan òru kan nígbà tí èso oògùn àmọ́ tẹ́mi kan mọ̀ ni pé èmi ò ní máa fẹ̀yìn ọwọ́ ọmọ làkejì mi orí ojú ọwọ́ yìí náà lèmi ọmọ bá lọ èmi ò sì ní bàyàn jẹun tó lówó never orí wẹ́rẹ́dìwẹ́rẹ́ náà la máa push lọ́tà ìjà bọ́rọ̀ àrùn ṣe jẹ́nu ẹ tún gbọ́n tó sọ o ayé ló kẹ́sìn lóró o ẹ sábọ́ ọ̀dù òun ló ta sí àgẹ̀rẹ̀ tí ń bú mi o. kidney failure liver failure ni. àwọn ọmọ rẹ ni ó ní liver failure àṣàbí ó dàṣẹ tó àbàwọn èṣù ọmọ rẹ ni ó ní kidney failure tó àbàwọn èṣù ó dàṣẹ. wọn ò ní pẹ́ gbé wá pé kán fún lówó tí ó fi lọ ṣe dialysis wọ́n máa gbé ọmọ rẹ káàkiri pé kó ṣe dialysis ẹsàbọọdù wọ́n máa gbé ọmọ rẹ tina anna lẹ́kan àbí wálé ni wọ́n máa gbé gbogbo àwọn ìyá pátálalé olóògùn káàkiri wọ́n máa fly wọn lọ sí China anywhere àtẹ̀wé àgbáyé wọ́n gbé yẹn lọ tí wọ́n lọ máa ṣe tí wọ́n lọ máa ṣe surgery fún wọn tí wọ́n sì ṣe tí wọ́n lakùn wọn yányán tí wọ́n bá yí ara wọn jẹ́ yányán tí wọ́n ò sì ní rí ojútùú gbogbo tó o bá rò sí mi yóò dorí ọmọ rẹ o ẹ sábọ̀dù o bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nu torí ẹ̀ ló jẹ́ fi chaati yìí sọ́gànjọ́ òru. ti ní india bó ṣe wáyé wẹ́lẹ́ ó ní ó ní kidney failure ni sísanra kọ́ ni wọ́n ń pè yín ṣé tẹ́ bá fẹ́ sanra ẹ̀kẹ́ léèyàn sanra sí gbogbo ìwà wú kidney failure. àṣìbáyé ah, ah, ẹ sábọ̀dù ń wò mí o àfa kò gbèrègbè mọ́mi olúṣọlá ìṣòwò wàhálà ẹ sábọ̀dù ń wò mí gan ni o. Ah, àròpọ̀ ìwò wa ni àṣẹ máa ń wò wá báwọn bóòlù ṣe máa new transform new transformation mi ẹ sábọ̀dù wò wá gan ni o mo rò pé ó lè wò yàn ni bọ́ lóun èwo yàn pé kò sí tó kàn pẹ̀lú anybody ó dẹ̀ ní káwọn ọmọ òun máa wò yàn àsùn gan wò yàn ó wò mí lóòótọ́ lóòótọ́ sọ pẹ̀lú ẹ̀kẹ́ mi hùn bọ́ọ̀ bá wá rí mi kọ́ wàá fẹ́ lóò fẹ́ dó mi bọ́ọ̀ bá rí bọ́dì mi wà á ní kí n máa tẹpọ̀n bọ́ lóbò níbo èmi ò ní dú ọ tó róbò yẹn ò dáa. dára wọn bí lé wọn kò lè dúkìá ẹyọkan lọ. a máa ń bímọ lé wa gan àwọn èbímọ kan <laughs> wèrè nìyá wálé lóòótọ́ <laughs> ọlẹ́yọ̀kan náà máa bí ẹ́ẹ̀ ẹ wò mí kò ní bàjẹ́ jàre hmm. ẹ̀yin ẹ̀yin aládùúró tì wá nílé lóko lẹ́yìn odi ẹ má wọ́rì ẹ sábọ́ọ̀dù wí ni so ẹ sábọ́ọ̀dù òun wí ni ọlọ́run ò wí bẹ́ẹ̀ àmọ́ sàbí mo mọ̀ pé òun wò mí let me tell you something <laughs> gbogbo tó bá lò lérò pé o gbẹ́kẹ̀lé láyé yẹn ojú ayé ẹ̀ náà ni ó ti bàjẹ́. Hmm. bẹ́ẹ̀ ni ojú ayé ẹ̀ ni ó ti bàjẹ́ bóra ni ṣe jẹ́ nu ibo lẹ́yìn ọ̀kan la máa ń bí wa mélòó ni ilé kan báyìí mélòó ilé kan náà bí mélòó ilé kan bí tọ̀ ebi ilé kan ọkùnrin lòun tọ̀ mélòó ló ti bí jáwo tiẹ̀ náà ṣe ṣàjọyọ̀ pé ilé kan bímọ ni máa ń wù ọ́ kọkàn máa gbọ́ ọmọ ọlọ́mọ káàkiri graduation kó máa post wọn ní máa ń wù nù mélòó nílé kan bí ẹ hà rí nǹkan kan tó bì yà ohun abínibí èwù hàn tẹnilẹ́ni ní yànlá à ń fìwà àbàjẹ́ sayọ̀ yọ̀ ìyá òsì àjọ tẹsẹ̀ bọ́ sòkòtò kan náà nù èmi gan pẹ̀lú ẹ̀ sábọ́ọ̀dù. má wọn bí lé wọn kò lè dúdú ẹyọkan lọ. pé tó máa ń rẹ̀ pé kán dáhùn lóhùn kí n pa pé ṣówó loní ni ilé loní ni kí ni nǹkan tó ní wọ́tà sanwó ilé ẹ̀ nínú ewé. ṣé wàá rí tí wàá máa tí máa ń dùn mí ni o wọ́n mọ̀ láwọn tán sanwó mi nú ewé mo mọ̀ sí nǹkan ẹgbẹ́ ilé ìwòlẹ̀ wàá gbà fún mi rí nígbà mo wà nú ewé yàn gan ṣé mo ti ọ̀dára <laughs> owó lèmi ẹ gbọ́ ná ẹ sábọ́ọ̀dù ọ̀yà gbọ́ ẹ sanwó mi nú ewé àbí mo wá fẹ́ kó jáde kó búra sí i pé tẹ́ ẹ bá sanwó mi kí nǹkan báyìí báyìí kó ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ bá dẹ̀ san kí nǹkan báyìí báyìí kó ṣẹlẹ̀ sí ọ níbo ló ti sanwó mi nú ewé àwọn ọmọ ẹgbẹ́ òtún gbéṣẹ́ wá fún mi wọ́n máa fi ṣe fifteen thousand iṣẹ́ tà ń ṣe thousand wọ́n máa fi lọ̀ mí ní ten thousand tabala ní í ṣe wọ́n làwọn lọ́ọ́ fẹjọ́ wa sùn ọ́ ẹ́ wọ́n gbéṣẹ́ wá fún mi iṣẹ́ tí mò ń ṣe ní hundred thousand tá à ní fifty wọ́n máa ní kí n máa gba ten kí n máa gba fifteen tí o possible àkáǹtì wo ni màá kọ̀ yẹn sí ẹ ṣé tẹ́ fi ń sanwó mi nìyẹn mo wá fẹ́ kó o sọ bí tó jí sanwó mi ẹ sábọ́ọ̀dù o tí mo ti pè báyìí pé ẹ dákun mo nílò owó ilé mo fẹ́ kó wádìí bọ́ǹkì yẹn so ti gbọ́ ẹni tẹ́ wá ní kó sẹ́ndì owó yẹn sí mi ẹ gbá àkáǹtì yẹn jáde ibi tẹ́mi ti pè tàbẹ́nìkan nú àwọn ewé yín tí mo mẹ́sẹ̀jì ní inbox ẹ̀ tí mo ní ẹ dákun mo nílò owó ẹ assist mi báyìí kó jáde ta ìjẹtẹ ìjẹtẹtẹ ẹ lè jẹ dágunrú agbẹdẹgbẹyọ bẹ́ẹ̀ èèwọ̀. <laughs> tó o sí láńlọ́ọ̀dù òwò ṣe kínní o bá sọ jíṣe o gbowó ẹ̀ o sá o bá ti bí ṣe o gbowó ẹ̀ o sá o bá tọ̀hún ṣe o bá gbowó ẹ̀ o sá ọmọ òfò ni ìyá ẹ̀ pòfo bó ṣe wà yẹn o gbé ti kíní o bá sọjí ṣe o gbowó ẹ̀ o sá o bá ti bí ṣe o gbowó ẹ̀ o sá o bá tọ̀hún ṣe o bá gbowó ẹ̀ o sá ọmọ òfò ni ìyá ẹ̀ pò fò bó ṣe wà yìí o gbé tí ṣe kíní o bá sọjí ṣe o. ẹ sábọ́ọ̀dù ìwọ ló pòfo ó pòfo ó gbọ́ tí mo sọ báyé bá ń jáyé bígbà bá ń jẹ́gbà wàá pòfo yes wàá pòfo tó fi dóyè àrọ́mọdọ́mọ ọmọ rẹ ní òpòfò. o lè jẹ́ lé èrò jẹ́ lé egungun kò sí tíìmù tó jẹ́ lọ́dọ̀ wọn rí ọmọ tí yẹ bí kan ṣoṣo tí ń ba ìyá ẹ̀ nínú jẹ́ tó náà bí kan ṣoṣo sọ́wọ́ tó ń bà nínú jẹ́. blogging ni wọ́n máa jẹ fún name àti fọ́tò ń bẹ lówó wa blogging wọ́n máa jẹ torí ta fi gbẹ̀rú ewé oṣù láti ìṣẹ̀ mọ́tò ló máa ń jágbá olè ní ẹ̀. Yerusola <laughs> Yusuf ẹ wo sẹ́rí gbogbo yín tẹ ẹ gbọ́ mi gbóńjò lèmi gòwà ní mọ́tò ẹ̀ mọ̀ sànù mi bóyá tí n bá ṣe ní mọ́tò kan tẹ́mi náà bá ń gùn ó lè fi kọ̀ǹsídà mi pé bóyá mo ní mọ́tò gbogbo yín náà ẹ fẹ́ kí ló dé ẹ fẹ́ wúlò bá sẹ́yìn padà á gbé mọ́tò fún mi báyìí sẹ́yìn bá ti ní mò ń jí mọ́tò gbà ó ní mọ́tò ni mò ń jí gbà làwọn fi gbà mí nú ewé o tẹ́ sábọ̀dù sọnù o mo ṣe aláìkè advert yìí bóyá mọ́tò ní padà máa tà jẹun <laughs> ó ti ó ti á good good good mọ́tò ní padà máa tà jẹun nu gugugu ó lọ ó lọ fà mo láìkè ọ̀rọ̀ wọn ní mọ́tò ni mò ń já gbà làwọn fi gbà mí nú ewé wàá kó fáwọn èèyàn kó mewì kéwà dé patí wọn ẹ lọ mọ ojú gbogbo táyà mọ́tò níta. ẹ sábọ́ọ̀dù a ò lè kúre ọlọ́gbọ́n ẹ sábọ́ọ̀dù ò lè kúre mo fi ọlọ́run àti ẹlẹ́rìí torí ó ọ̀rọ̀ ẹ. yọ̀ọ́dá sáà torí gbogbo ọ̀rọ̀ rẹ gbogbo ọ̀rọ̀ ẹ láyé. <laughs> ó kàn ń pa mí lẹ́rìn ni mo fọlọ́wà sí lẹ́rìn gbogbo ọ̀rẹ́ kàn ń pa mí lẹ́rìn ni ah, tán bá pè pé kí n lọ kéwì àní kéwì á lọ mọ tú táyà níta á mọ tú táyà mọ́tò wa a jàre ká máa wò ó ọ̀tẹ́gà <laughs> ẹ̀yin pípù yìí ẹ̀ ń tíra ìgan pẹ̀lú máa gan o ah, ah. ẹ bó ṣe ó dẹ̀ kó irọ́ yẹn ó jọ ó dẹ̀ ń wé woman yìí ó ń try gan o ọlọ́run fi rọ̀rọ̀ lọ́rùn gan o mi ní parọ́ fún yẹn sábàdù gùdù ń rọ. <laughs> wàhálà yẹn sábàdù ó gùdù ń rọ mo fi ọlọ́run àti ẹlẹ́rìí ń pa áà ah, ah, ó yẹ ká ẹ fún ní but why láyé ìgbà tẹ sábàdù ti ń blog kí ló dé tẹ̀ fún ní àwọ́dù irọ́ èmi ò rí blogger tó parọ́ tó ẹ sábàdù wàláì number one ni. ah pẹ̀lú tó sọ lórí tèmi ah wàhálà ó yẹ ká ẹ sábàdù ó gba number one rọ tí n bá kódà tó bá yẹ pé wà nàìjíríà màá lọ bá àwọn tí màá design award kán bá mi fún ní award. kò ní dáa fáwọn tó bí ẹ kò ní dáa fún ẹ dábàá ni wọ́n ti bá ti ṣe kò lè rọ náà gbégbá àti tó gún mi ò bá sí lọ́wọ́ rẹ̀ ó mọ máa ṣiṣẹ́ bí irin mọ máa. ẹ sábọ̀dù ogún tèmi náà ń bẹ lọ́wọ́ rẹ̀. Ah, ah. ẹsà bọ́ọ̀dù ogún tèmi náà ó ń bẹ lọ́wọ́ rẹ̀ are you getting me iṣẹ́ mi wà tá a ṣe fún ẹ tá a kàn sẹ́ẹ̀dì sí ẹ tá a ní béèrè owó ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé lórí ọ̀rọ̀ ìyá ìná ẹ jẹ́ pín nọ́mbà tẹ́ pè sí ìyá mi olúṣọlá thank you very much ìyá dáadáa <laughs> ìyá lálùbáríkà <laughs> màmá nìyẹn. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé torí sẹ́rí ọ̀rọ̀ ẹ sábọ̀dù kan pa mí ní ẹ̀rín ni awúbá yìí gágùdù ní rọ́gẹ́ o ewì ẹ wò ó ewì ẹ ó ń lòdù báyìí bàǹbà bàǹbà báyìí ni gbogbo àwọn ọmọ ẹ pátá lágbèjáde ó ti sí orí ibú gbogbo akéwì àgbáyé ní òbú ọ gbogbo akéwì ayé pátá ní òbú ọ ẹ ó ti sí òfò. one <laughs> eight mò ń pín nọ́mbà tẹ́ máa pè sí ni o five three nine six. <laughs> ah ah bẹ́ẹ̀ ni ibi tọ́rọ̀ nàìjíríà ẹ sábàdù ọ̀padà lóhùn lòún sanwó tinubu fa ẹ ẹ save nọ́mbà yẹn nọ́mbà france yẹn kẹ́ pè mí sí plus three three seven four four one. H five three nine six ẹ save nọ́mbà yẹn kẹ́ ẹ pè mí sórí ẹ̀ transaction. ààyè ah, ó ga o ẹ tó bá fẹ́ pè wọlé ẹ pè sórí nọ́mbà yẹn ah, ẹ wò mí kí n má tàn yín wàhálà ẹ sábọ̀dù gbà wọ́ọ̀dù rọ o mi ní parọ́ fún yín kódà mo fẹ́ wá bu lálẹ́ gan ni gbogbo àwọn ọ̀rọ̀ tó wá pa wá jẹ́ kí inú mi tún wá dùn kọjá àlà pé ah ẹ sábàdùn máa fún mi promotion èmi ló padà máa ta mọ́tò nù sáàlì rẹ ni tí ó sá fún mi mọ́tò mi ẹ̀yin tẹ́ bá ní mọ́tò tẹ́ bá fẹ́ ta mọ́tò ẹ̀ pè mí o màmá ti dá tú táyà mọ́tò tà ní o <laughs> ẹ save nọ́mbà yẹn kẹ́ ẹ pè wọlé ẹ contribute one way or the other lẹ́yìn tẹ́ bá fẹ́ sọ anything láti contribute sórí program tá a sí lónìí ee eh! àṣàbí number one ni ọ àmọ́ jẹ́ kí n sọ kinní kan fún ẹ sórí gbogbo tó ń ṣe yìí eh, àrọ́mọdọ́mọ rẹ̀ ó jẹ́ kí sàyà hmm, kíní rùn báyìí ta ló sùn ọ̀rẹ́ wa ìsókọ̀ ọ̀gá mi ẹ sábọ́ọ̀dù tí kọjá lọ ni òun náà ní rùn bá o <laughs> hello sorry orí sorry life ni jẹ́ kí n gbé sí life mọ́mì ẹ sábọ̀dù ń pa irọ́ gan ọmọ ni mo máa ń ó ní ó ní kí wọ́n tó gbà mí lóye pé mi máa ń ta mọ́tò pé mọ́tò mo máa ń jí gbé. àmì àmì wàláì èmi eh, èmi bá bá gbogbo yẹn náà ló ń gbogbo yẹn náà ló ń jí mọ́tò ó ṣe ní yomegi náà ń jí mọ́tò nìyẹn pẹtíṣọ̀ tán ìgbésí yomegi ń já mi ní yomegi ń jí mọ́tò ó ń jí mọ́tò láti tọ́kì wọ́n kìíní wọ́n wá ṣìpẹ̀ sí nàìjíríà kan tó fọmọ ìwé gbogbo tó fọmọ ìwé mo gbàdúrà lálẹ́ yìí bí ọ̀tá ṣe ń rò ẹ́ kó wo àpárẹ bíi kókó òní kú òní kú òní kú kókòkò kò sí yíyẹ bẹ́ẹ̀ ni òní ṣàìsàn wọn ò ní dúró lórí ìkànnì ìfọwọ́ owó fún ẹ wọn ò ní gbé ẹ dìgbàdìgbà owó ní oògùn àìsàn gbogbo kídìní fẹyọ kò ní jẹ́ tiẹ̀ gbogbo bí ọ̀tá ṣe ń rò wípé kó rí fún ẹ back to sender àmín. má fi sọdà. o. because wọ́n ní tó bá nírú ẹ tó bá nírú ẹni. wọ́n hmm. ní òun ló máa ń mọ iye ẹni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. you understand so èyàn lè dúró ẹ lọ́mọ fún wa máa sọ̀rọ̀ òdì wọ́n máa sọ̀rọ̀ òdì sí ah, ah. ìwọ gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin òun òun ọkùnrin pé bàbá ẹ lówó lọ́wọ́ òun ṣọmọ olówó. bẹ́ẹ̀ni. ń gbìyànjú láti dé èèyàn hmm. èèyàn kan wá ń dúró kò ọlọ́run á yàn lé tọmọtọmọ ọlọ́run á yan aláyàn lé lé pẹ̀lú àwọn ọmọ ẹ̀. kéèyàn bá dúró kéèyàn bá jọ pé irú ẹ bó ṣe wà yẹn ládùn àwọn ọmọ tó wà lábẹ́ tí wọ́n fún lóúnjẹ yàtọ̀ síyàwó ẹ̀ àti bó ṣe dùn mí ní kémi mọ̀ sí mi àwọn ìyàwó ọmọ tó ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. bẹ́ẹ̀ni àwọn ẹ̀gbọ́n ìyàwó tó kó wọn ṣiṣẹ́ wọn lọ tán bẹ̀wọ̀ náà wọn gbowó wọn wọn fàbọ̀ fún. bẹ́ẹ̀ni ọlọ́run bọ́ọ̀dì fòtò ẹ̀ lájọ coast. ọlọ́run ará làrúdì tiẹ̀ ọlọ́run á gbé ẹ lórí sọ àdúrà tèmi ní ṣe fún ẹ nìyẹn lórí gbogbo ìpẹ́ tó ń ṣe yẹn òun ní láti ṣe pèsè ṣó ti yẹn sìn ìkọsẹ̀ tó bá wọ̀ tìtìtìtì tó tó lè jókòó tó lè ṣóṣà mẹ́rin pé ìwọ́n ló máa máa pa wọ́n ṣe wọ́n tó ṣe fún ìyá àbàdàn náà ó ní ìyá àbàdàn wá ń sọ fún àbàdàn tó pé tó ní nígbà tí ìyẹn wá ń rẹ̀ sí ó ń ta lára irọ́ ti pọ̀ ju gbogbo tó bá ti ṣe ṣó fún ẹ gbogbo tó bá ti wí fún ẹ bẹ̀ wàá tírípù rẹ̀ fún ṣó ti yẹ ń wàá fi akọ̀yà dá padà fún apọ̀yà ló máa lọ fún apọ̀yà ló máa fi dá padà. bá a ṣe ń sọ ìgan bá a ṣe ń sọ ègè èmi èmi ti ń dá padà pẹ̀lú ìlọ́po nǹkan bẹ́ẹ̀ wájú. bẹ́ẹ̀ akọ̀yà akọ̀yà ni wọ́n fi ń ṣe irú ẹ̀ nítorí bá sọ ló máa sọ padà fún wàdúrà táìmùsì ẹ̀ fún wa mo ti tọ́ ẹ̀ fún tí gbogbo àwọn tí wọ́n tí wà tí wọ́n jọjọ́ sọ̀rọ̀ àwọn òmùrà àwọn tó parí ìgbàdé owó ló máa bá wí five percent dání tó ti yẹ five percent dání òkú irú téèyàn bá wá tó bá ṣe pé òun mi yóò fi èpè lẹ́rìn-ín òní fi rẹ́ gbé padà ní back to sender ẹni tí bọ̀dọ̀ bá gbé ẹ tó bá gbé ẹ tó bá gbé ọ̀sẹ̀ ṣe pé tó gbé ẹ rí tó tó gbé ọmọ tó tó fi ọmọ ọmọ kékeré tó fi tó fi rí ọmọ back to sender ni back to sender tó ti yẹn sìn kò ọlọ́run bó ṣe ń rọ òye wọn tó ti yẹn sìn ó rí ọ tó ń dán tó ń rọṣọ tó ń dán tó ń sọra sí i wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n á wò sẹ́jú akànnì wọ́n fẹ́ mọ̀ wọ́n fẹ́ mọ̀ wọ́n fẹ́ mọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ mọ̀ bí a bá jọ àwa àìmọ̀dí abájọ ló ń bí wọn ní. gbogbo nǹkan tó ń ní inú ewé náà ti fún un ní ewé lòun ti ṣe oríire ìzá tu ọdún kẹta tó bẹ̀rẹ̀ lọ ti lọ nílò. tó gbogbo tó ń parọ́ yẹn yóò ṣe tètè pé bóyá ó parọ́ kò parọ́. fún ní láńgbà ní tó ti ẹ ń fún un pé ọmọ bí ò tẹ́ kí n kó o tó bá mu tó fi ń darúgbó tó ṣe tó fi ṣe ń gbọ́ ẹ. Ah, ah àgbáyà ni aláìlójú tí àgbáyà òun ni yóò bá kí wẹ́wọ́ ti lógò ara ẹ̀rù ti balẹ̀ wẹ́wọ́ ti lógò dànù ṣọwọ́ ti ní fún ọ títí yẹ fọmú ẹ fọmú ẹ fọ jẹnẹrétọ̀ fọyín ẹ fọ jẹnẹrétọ̀ ọ̀rẹ́ mm. my dear ẹ ṣe mọ́ mi yes ma <laughs> ah àṣàbí o ti dọ́kọ̀ délé dánimọ̀ ẹ ti wà lórí ètò. Ah, ẹ kalẹ́ o. báwo ni o. dáadáa ni o ṣé ẹ wà spíkà o. ẹ eh, no problem. ok ẹ pèsè ṣó náà ni. mo rọra ń láìkí bó ṣe rọra ń bá mi fún ìyá yẹn jẹ. a ní olórí olórí búmọ̀ nìyá yẹn ó mọ̀ jáde ní mọ̀ bú mi. ẹ fẹ́ ẹ ẹ̀fẹ̀ lọ́rọ̀ ẹ̀ gbà ẹ̀fẹ̀ sórí bó ṣe fi ń ṣẹ̀fẹ̀ yẹn ó wà òkè ọ̀rá máa lọ sórí ẹ̀fẹ̀ máa ń dùn yàn gan ju pé kéèyàn máa ṣe kó máa fi kó máa ṣe ṣóò tinú ẹ̀ eh, tágbára tágbára ṣé you understand bó ṣe rà ṣe steadily yẹn ó orí ẹ̀ máa máa wò ó máa máa yí àti clockwise ni <laughs> àwa ń gbádùn ẹ̀ o. ó mọ̀ sẹ̀ wá àló wá bá mi lójú àlá ó gbóbò wá à ń parọ́ ní òyèrè pé mo dà sí mi ò lè dò òbò yẹn no make sense. Ah, eh. kò make sense. ìdí eh. wọn tálà tó fi jáde nù mo da iyẹ̀pẹ̀ sí ẹsábọọdù ló bò ní. sórí eh, nǹkan tó ṣe jáde wọn tó ṣẹlẹ̀ ó fi pé tóun bá ṣe ṣòfò ẹ̀ òwà òwà ó máa ní rethink wà wá kọrin fún yàn gbẹdẹ ń bọ̀. orí rẹ ti dàrú láàrin mi àti ẹ àjọ tẹsẹ̀ bọ ṣòkòtò kan náà òfò ni ó ṣe lẹ́sàbọ̀ àbúkà ni. wẹ́ẹ̀dì ẹ̀ wọ̀ ó wá ó wá àwọn olórin. òfò ni ó ṣe ìyáwó èrè. òfò ló bí ẹ̀fọ́ ń ṣe. kò tí ì mọ nǹkan wà á bẹ́tò ẹ̀ lọ. ẹ ṣe jàre ẹ ṣe mà. Ah, ah. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ iná bá bẹ́ẹ̀ pè wọlé ẹ pè wọlé nọ́mbà tẹ́ pè sínú plus three three seven four four one eight five three nine six. orí orí orí rẹ̀ dàrú atagogo àti wèrèpè sátún gbogbo yín rò pàwádà ni yes àwàdà lẹ́pẹ́ débò ló wà nú ẹ̀mí jẹ́ tún rí ẹ lónìí ló mọ̀ wípé ẹran tó yiná pè ná mà láàrin mi àti ẹ ajọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà bíkún ló loko bí ni ẹnu ẹ lájọ wà. ẹ sábọ́ọ̀dù ó kéré o ah! bẹ́ẹ̀ ni gbogbo ọkùnrin orí spíkà orí Facebook ló ń pè lólè ah, ẹ wò mí ẹ dákun ẹ wá ra mọ́tò ẹ tún gbọ́ ẹ gbọ́ ìsọlá agbóregbẹ̀yọ is doing speaker is doing freedom ceremony out of Iwe Nation today agbóregbẹ̀yọ ṣé lórí WhatsApp ni ẹ orí whatsapp ni ẹ pè sí ẹ pè sórí whatsapp bẹ́ẹ̀ ni ẹ pè sórí whatsapp bẹ́ẹ̀ ni okoko bí oko how you feel ya i'm fine i'm fine mo wà òkè gan ọ̀tá mi ló ní ìbànújẹ́ ẹ̀sà bọ́ọ̀dù ló ní ìbànújẹ́ ọmọ fóyè kẹ́bọ́ ọba lọ́ọ́rẹ́ òní bọ́ọ̀rẹ́ èèyàn burúkú ẹni tán wò láwò sunkún tó ń wora rẹ̀ láwò láàfù. La kíní rùn báyìí ta ló sú ọ̀rẹ́ wa yìí ọ̀gá mi ẹ sá bọ́ọ̀dù tí ń kọjá lọ ni òun náà ní rùn bá òun náà ni àárẹ̀ wèrè ni kì í kí ló dé ẹ wá rí tí ń pè bóra yìí kéé ni gbà wọ́n gbà ládùúgbò ń bẹ̀ ní ọjà sọ́wọ́ ti nígbà ó ti kò sí padà èmi o ọ̀gá mi tiẹ̀ ṣe jẹ́ mọ́ bí mo fẹ́ jọ gbòó lẹ́nu obìnrin ni èyí àti àrì tó ní mọ́ bí léèrè ọ̀rọ̀ ẹnu gbàdàgì gbàdàgì wájú rí ọ̀dà bó ti sẹnu kọlọ̀bọ̀ kọlọ̀bọ̀ ọ̀hún yóò padà bí ó ti wá nù yóò lọ tẹ́lẹ̀ ẹ̀sábọ́ọ̀dù sí obìnrin mọ̀ndẹ̀mọ̀ndẹ̀ ìrìgì bẹ́sábọ́ọ̀dù bá palẹ̀ ọkọ̀ dà kọ́ pàwàdà bẹ́sábọ́ọ̀dù bá palẹ̀ ọkọ̀ dà tí ó pàwàdà <laughs>